ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أدعو يا ọ̀dọ̀ ọlọ́ọ̀bà kò káàánú rẹ̀ kúrò lórí ẹnìkọ̀ọ̀kan wa èyí tọ́lọ̀ ṣe fún wa lóore kò ṣeé bá ṣe oore tó pọ̀ fẹ́nìkọ̀ọ̀kan ó wá dá wa lágara ó ní ta ọdún ní ọmọtàlọ́hí látòsùnhà ẹ bá fẹ́ máa ní tán lẹ́yìn bá gbogbo oore tó wà lọ́wọ́ wa kí mọ́ ní ìpín bó ti wulẹ̀ kọ́ mọ́ àtọrọ àsàlátù fún aṣáájú ẹ̀dá àdúgbò Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam níbi tí ó jẹ́ aláàánú níbi wa sallallahu alayhi wa sallam àánú rẹ̀ kódà ó tún extend ẹ̀ pé tóun bá sí láyé mọ́ ìjẹ́ àánú yẹn yóò máa ṣẹ́kù fún àwọn ọmọlẹ́yìn ọ̀yàkùnù sallallahu alayhi wa sallam. من استطاع منكم أن يموت بالمدينة فليفعل níbi gbogbo ẹni tọ́lọ́run bá fún ní oore ọ̀fẹ́ àti àǹfààní kó lọ mú ibùgbé rẹ̀ sí Mẹ̀dínà níbi nífàlẹ́ yẹ́fàálì kó ṣe bẹ́ẹ̀ fa inni mushafi'un liman mata fil madinati aw kama qala rasulullah sallallahu alaihi wasallam níbi ní gbogbo ẹni tọ́lọ́run bá fún lóore ọ̀fẹ́ tí wọ́n bá fi sin sílùú Mẹ̀dínà alápẹ̀lẹ́ níbi tó bá di gbangba kìámù níwájú ọlọ́run ọba náà sáré wọn tọ́lá wá ṣe ìpẹ́fẹ́ nìyẹn ó fi hàn pé ànábì tó la ọ̀nà kan kalẹ̀ tá a lè gbà rí àǹfààní lára rẹ̀ nígbà tí òun ò bá sí láyé mọ́ wàhálà min rahmatihi sallallahu alayhi wa sallam ní nǹkan lára ìkẹ́ tọ́lọ́ fi ṣe ojú àlebà muhammed sallam àbí ọlọ́run bá ní ẹrú tí ó nípìn nínú ìpẹ́ ànábì wa Muhammad sálá ọlọ́run sàkà oníkálukú wa mọ̀. abala bíi tí mo fẹ́ ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní àárọ̀ tòní òun náà ni ìṣesí kan eléyìí tó jẹ́ pé àwùjọ wa kò ti ṣàfẹ́kù ẹ̀ àwọn tá a sì jẹ́ ọ̀dọ́ ní pàtàkì jùlọ àrùsùn náà wal awa náà ni ká tètè lákìíyèsí, a sì padà síbẹ̀. Bákan náà, gbogbo àwa bàbá náà, ìgbìyànjú táwa náà bá lè ṣe tó fi dórí àwa tí à ń nílé ẹkọ tí a gbogbo wa mọ̀ pé àkọ́kọ́ náà ni ká Ọlọ́run abala ibi tó já sí pé nígbà tí imam shafi rahimahullahu ta'ala tó sọ pé bá òrà sá bìtànàbí wọ́n ta orí wọ́n fi ra èrò ibi tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi oore sí ọ̀pọ̀lọpọ̀ kò wú wá ààyè agbẹ́niyàn wù wá ibi tó yẹ pé ewu nǹkan méjì ló wà oore àti ewu ọlọ́run fòore sílẹ̀ ó fi ewu síbì kan ṣùgbọ́n ibi ewu yẹn ni ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sáré Ibi ewu yẹn òun ló máa ń wa lọ́rùn ló máa ń So lápẹẹrẹ Ànábì wa sallallahu alayhi wa sallam ó lè pín a wa lọ kẹ̀kẹ́. Ànábì wa Muhammad sallallahu alayhi ó jẹ́ àwọn èèyàn ó mọ sálápáǹtìtì pé àwọn fẹ́ jẹ imam àwọn fẹ́ já síwájú nígbà tó ti já sí pé kí èèyàn jẹ́ ẹni tí ó mọ pẹ̀rùn olóore púpọ̀ tí ò sì ṣe wù mẹ́ kọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala gbogbo ní tá a bá ṣe kó gbà níjọsìn fún wa lórí tá a bá wo àwùjọ wa tá a bá wo mọ́sálásí níjọ́un a máa ń mọ imam lónìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí a mọ imam bẹ́ẹ̀ ṣé bá a ṣe mọ ìmáàmù tí wọ́n pọ̀ láwọn mọ̀sáàjìdì wa ṣé náà la mọ àwọn tó jẹ́ muhammed so azan ó ti di ẹni tó bá rí kó bá lọ ẹni tó bá dé mọ́sálásí òun ló ń pè òun gbogbo ẹni tọ́lọ́run bá fún láǹfààní tó jẹ́ onímọ̀ inú ta gbọ́dọ̀ ṣe sí ààrẹ nílé ẹni tọ́lọ́run bá fún láǹfààní tó lọ́mọ nílé ẹ̀kọ́ ká ṣe sí àfáwọn ọmọ wa gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bó ti ṣe máa ń ṣe nàṣíhà fún àwọn sọ̀hábà bákan náà gbogbo àwa àwa tó já sí pé àsìkò tó kù tá a fẹ́ lò a fẹ́ fi sin ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nínú tá a lè sojú kòkòrò nínú ọ̀nà tá a lè gbà tá a lè fi rí ìkẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nínú ẹ̀ òun ká sọra wa di ẹni tí ó máa pèrun láwọn mọ́sálásí àdúgbò wa orí ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì àdúgbò ló já sí pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ wọn ní ẹni tí ń pèrún fún wọn oníkálukú wa àwa ọ̀dọ́ ní pàtàkì jùlọ ń máa ń dù òun náà ni kó jẹ́ pé àwa ni wọ́n fi ṣe imam ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ àmọ̀ pé níbi jíjẹ́ aṣíwájú níbi jíṣẹ́ jẹ́ imam ànábì sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ pé ewu wà ń bẹ̀ tàbá wọn ní hadith alimam hadithi abu hurairah radiyallahu anhu ó ní ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì sọ wípé innakum satahrisuna ala al-imara ànábì ní ẹ̀yin ẹ máa máa sojú kòkòrò láti jẹ́ aṣíwájú ó máa máa wù yín láti jẹ́ aṣíwájú wa satakunu nadamatu yawm ní jíjẹ́ aṣíwájú dẹ̀ ni Nadama ló máa jẹ́, regret, àbámọ̀ ni ó jẹ́ tó bá dàl kìyàmù. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó discourage wa níbi mímọ agitate fún ipò aṣíwájú. Ṣẹ̀rí téèyàn bá bára rẹ̀ ńbẹ̀ n tá à ń sọ kọ́ ni pé kó sọ òun ṣe mọ́. Ṣùgbọ́n agitation ó ti pọ̀ jù lásìkò wa fún ipò ìmáàmà nígbà tó já sí pé ààyè kan ń bẹ ní mọ́sálásí tó ṣòfò tí ò dẹ̀ sẹ́ni kankan tó fẹ́ dúró síbẹ̀. Ànábì wa sallallahu alaihi wasallam ó discourage wa níbi mímọ ilé ipò aṣíwájú mọ́ọ́mọ́. Ànábì sallallahu alaihi wasallam ó pe ọ̀kan náà sọ̀hábà rẹ̀ Abidhar al-Ghifari ó ní ànábì sọ fún un pé ìyá abazar ìní àárọ̀ kàdọ̀ ìfà mo rí ọ gẹ́gẹ́ bí ẹni tó lẹ wà ìní òhìbù lákà mọ́ òhìbù ní nafsi ẹgbẹ́ bá nàbí ṣe tó ọ̀rọ̀ sallallahu alaihi wasallam mọ́ abudar gifari ó ní ànábì sọ fún mi wípé ìyá abazar ìní àárọ̀ kàdọ̀ ìfà mo rí ọ gẹ́gẹ́ bí ẹni tó lẹ̀ wà inni uhibbuk wà inni uhibbu laka mo uhibbu nafsi alábìnrin ní tí mo fẹ́ fúnra mi òun ni mo fẹ́ fún ọ alábìnrin ní tí mo fẹ́ fúnra mi ni mo fẹ́ fún ọ ànábì wa sọ fún sallallahu alayhi wa sallam la ta'muranna al-ithnayni wala tawallina má jẹ́ aṣíwájú even kó bá jẹ́ pé èèyàn méjì ló bá jà Hausa aṣíwájú fún Ànábì ní avoid ẹ̀ avoid kó o jẹ́ aṣíwájú kódà kó jẹ́ pé èèyàn méjì péré ló máa jà aṣíwájú fún Ànábì ní àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì owó ọmọ òrukàn má jẹ́ wọn ó fi ọ́ ṣalákòóso ẹ̀wọ̀n Ànábì wa Muhammad sallam Ànábì ló sọ wípé asáre alal arumala waliyetin anabi ní gbogbo ẹni tó bá ń ṣàkàkà lórí nǹkan tí opó àtọmọ òrukàn tí wọn jẹ anabi ní gbogbo ẹni tó bá ń làkàkà lórí méjèèjì kalikohim bilayi wakalimujahidi fi sabilillah anabi ní àpèjúwe ó dà gẹ́gẹ́ bí ẹni tó ń fi gbogbo oru rẹ̀ kírun àbẹni tó ń jagun sójú ọ̀nà tọ́lọ́ba Allah subhanahu wa ànábì tó wá sọ eléyìí náà olúwa sọ fún abudari gifari ànábì ìní àárọ̀ kadọ̀ ìfà mo rí ọ gẹ́gẹ́ bí ẹni tó lẹ̀ wà ìní òhìbù lákà mo hìbù lè nàfsì ntí mo nífẹ̀ẹ́ fúnra mi ni mo ntí mo fẹ́ fúnra mi ni mo fẹ́ fún ẹ ànábì ní látàmúrọ̀ náà mọ̀ sí aṣíwájú mọ̀ jẹ́ aláṣẹ aláfínẹ́yìn kódà lórí èèyàn méjì ànábì tó wá fi pé wala tuwallinna malal yatim mọ́ sì jẹ́ alákòóso fún dúkìá àwọn òrukàn ṣe pé anabi sọ̀sọ́là ó encourage wa pé ká gbìyànjú lórí opó aláìní àtọmọ òrukàn ṣùgbọ́n anabi ló tún wá ń sọ fún wa nísìnyí pé kí Abu Dhari nǹkan kó mọ̀ jẹ́ alákòóso lórí dúkìá àwọn òrukàn torí pé gbogbo téèyàn bá ti jẹ́ aṣíwájú alákòóso èèyàn owó ẹ̀ tán yẹ́kẹ́yìnkẹ́ ń bẹ́ẹ̀ Ànábì wa sallallahu alayhi wa sallam ló fi ń sọ fún ọ̀kan náà sọ́hábà rẹ̀ Abdurrahman bin Samura Ànábì sọ fún sallallahu alayhi wa sallam Ànábì ní la tas'ali al-imara má lékun aṣíwájú fa innaka in utiti ala ghairi mas'ala Ànábì ní tó bá bára rẹ̀ ń bẹ̀ tàbí táwọn èèyàn bá wá mú ọ pé wọn la kó o jí aṣíwájú fún wa. وانت عليها àwọn èèyàn ràn lọ wà ní òtí taha àmọ́sálà ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n ló béèrè fún pé ìwọ ló fẹ́ jẹ wọ́kìlìtà ilé ìhà àwọn èèyàn ò dá ọ̀dà ànábì wa sallallahu alaihi ó jẹ́ kó yíwa pé ewu ń bẹ níbi jíjẹ́ imam aṣíwájú hasan al-basri rahimahullah ta'ala òní iná rọ́jùlá láyé lóbulẹ̀ ìmọ̀ràn ẹrú kan yóò mọ béèrè fún ipò aláṣẹ yóò wá sọ́dọ̀ ara rẹ̀ láti jẹ́ aláṣẹ àtàyọ̀ àánú alẹ́ ìhà àwọn èèyàn sì ràn lọ́wọ́ yóò débẹ̀ hasan basni famayazalu biha àtàyà àlẹ ibẹ̀ ni ó wà tí pàrọ̀ òfin di bàbá so ipò aṣíwájú kò ń ṣe ipò téèyàn máa ń lé ewu lànà bíi júwe fún wà ń bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ kan wọ́n ní mọ̀jú ìlà ìmáàmù ẹni tó má fi ṣe ìmáàmù fàkọ̀dé dúbi ha yọgọ́rì sìkì wọ́n ti dún lọ́rùn wọn kàn fi ọ̀bẹ dùn ni nítorí ewu tó wà mẹ́ ipò téwu wà ń bẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ wa ń le là ń agitate fún ipò tí alẹ́ bá Muhammad sallallahu alayhi tó wá encourage wa tó jẹ́ ká mọ̀ pé oore ló wà ń ọ̀pọ̀lọpọ̀ wa ń kọ́ ayé kúrò ń bẹ̀ tabawo ní hadith anubuwa muhammad sallallahu alayhi wa sallam inú sunan ibn majah àríti anubuwa muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ ká mọ̀ wípé àwọn ẹni ẹ̀sà ni làwọn tí wọ́n máa ń jẹ́ olùpẹ̀rún nínú hadith abdullahi ibn abbas anabi sọ̀rọ̀ pé la yu'adhdhinu lakum khiyarukum àwọn tí ó jẹ tí ó máa jẹ olùpẹ̀rù láàrin yín ẹ lọ wò wọ́n dáadáa àwọn náà bí ní ẹni ẹ̀sà ni wọ́n ti wọ́n jẹ àwọn ẹni ẹ̀sà ni wọ́n jẹ ànábì ní wàlàyé ọmọkùn kúrọ òkun ànábì wa ní ẹwà àwọn tí wọ́n mọ̀ ṣáájú yín kí wọn àwọn tí wọ́n mọ̀ lídìí yín níbi wọn kúrọ òkun àwọn tó bá mọ̀ nǹkan kà jù nínú yín ni ànábì sọ pé ní ẹ̀sà ni wọ́n tàbá sì wà àwùjọ wa lé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé wọ́n ní maharo níbi kíkí alukur'an that is tí wọ́n mọ alukur'an kí dáadáa ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́jà sí pé a máa ń rí ìwà kan ìwà kan tọkàn wa máa ń kọ̀ lára wọn torí pé anabi sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé tẹ́ bá lọ wo nígbà nínú àwọn ọ̀rọ̀ kan anabi sọ pé àsìkò kan ń bọ̀ pé fìtínà pọ̀ àwọn sọ àbá béèrè pé tọ́ kí ni bó láṣẹ màsìkò yẹn nínú tá anabi sọ ń bẹ náà ni pé ìdá kẹsọ̀rọ̀ kùrọ̀ okun nígbà táwọn tí wọ́n bá lè mọ àwọn tí wọ́n mọ nǹkan kà àwọn tí wọ́n mọ alukurani ké ìgbà tó bá jẹ́ pé àwọn ló pọ̀ jù láwùjọ wọ́kọ́lá ti fúkọ̀ hàhù tó bá jẹ́ pé àwọn tó kéré àwọn tó gbẹ́sìn yìí wọ́n wá kéré láwùjọ so alukurọ̀ wọn sí nínú àwọn tánà bí ń júwe níbi hadith abdullahi ibn abbas anabi yu'adhdhinu lakum khiyarukum ẹni ẹ̀sánú yín àwọn ni wọ́n máa jẹ́ ẹni tí ó máa pèrò fún yín wa li'ummukum qura'ukum àwọn tí ó wà á máa jẹ́ aṣíwájú yín níbi irun àwọn tó bá mọ̀ kankan ni lẹ́yìn pé eléyìí khiyaru lánàá mi pé inú iṣẹ́ tó yẹ kásálà pa tètè kódà tí wọ́n bá yàn wá ká yanra wa òun náà ni iṣẹ́ ìrun pípé ní mọ́sálásí nínú hadith kan nígbà Muhammad sallam sọ pé لو يعلم الناس ما في الصف الأول saff al-awwal wal-adhan káláwọn èèyàn bá mọ oore tó wà níbi sáfù alákọ̀ọ́kọ́ àti ìrun pípè ni tí wọn ò bá ríwèé wọn ànábì ni wọn ó máa jà tí wọn ó make sure pé àwọn làwọn ṣá wà ní position tí ó pé o àwọn làwọn ṣá make sure pé àwọn wà ní sáfù nítorí oore tó wà ń bẹ ẹni pé gbọ́n tànàbí nǹkan fún wa yìí sallallahu alaihi wasallam oore ni níbi adhan ànábì ò kárú ẹ̀ fún wa níbi ẹ̀ ìmáàmà tábà wò the number of people to fẹ́ jẹ́ ìmáàmù láwùjọ wa tábà gbé sí ẹgbẹ́ nọ́mbà àwọn èèyàn tó fẹ́ jẹ́ mohadin kódà tẹ́nìkan wá sọ pé mohadin ló fẹ́ ṣe ara àwọn èèyàn tí wọ́n wò pé ìwòsí wa mọ tó kàn báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ kan wọ́n ní ìmáàmà ipò aṣíwájú táwa ń wò yẹn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń lé nínú àwọn ọmọ ilé kéw ọ̀pọ̀lọpọ̀ ló ń lé nínú àwọn òbí tó yẹ pé ntẹ́lómi rí tó fi fọmọ sílé ẹ̀kọ́ gangan ni pé kó lè wá jẹ́ mọ̀mù àníyàn yìí dẹ̀ ni ó dáa ká tún ká tún ṣe tọ́lọ́n bá kádàrá pé wọ́n jẹ́ mọ̀mù àwa láti máa bá wọn sọ̀rọ̀ pé ẹ ọlọ́run ẹ ṣe dáadáa ní ipò tẹ́ ẹ wá ipò ẹlẹ́gẹ̀ ni ṣùgbọ́n almuhadin oore alatul oore lànàbí kà fún wa nípa muhadin nínú ọ̀rọ̀ kan wọ́n sọ pé alimamatu حلاوة في الدنيا ندامة في القيامة jíjẹ́ ipò aṣíwájú ipò ìmáàmù halawa tún fi dunya enjoyment lè wà ń bẹ̀ láyé adùn lè wà ń bẹ̀ láyé lakin nadama tún fi kìyàmà ṣùgbọ́n àbámọ̀ ló ń bẹ ń bẹ̀ tó bá dọ̀ kìyàmà gbogbo tí ànábì muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa níbi ìjẹ́ aṣíwájú ìjẹ́ ìmáàmù ní mọ́sálásí ànábì ò sọ fún wa bẹ́ẹ̀ níbi ìjẹ́mọ̀ abẹ nínú hadith kan nígbà muhammad sallallahu alaihi wa sallam hadith muawiya bin abi sufyan ó ní almu'adhinun atwalu nasi a'naqan yawm alkiyama ànábì ní tó bá dọjọ́ gbẹ̀rẹ̀ alkiyama àwọn tí ọrùn wọn gùn jù kí ni ìtumọ̀ pọ́nrún wọn gùn nígbà táwọn afáǹtù wọn ni pé tàṣàwù kan lè rahmatillahi subhanahu wa ta'ala nínú ẹni tí ẹ̀mí rẹ̀ balẹ̀ pé òun máa rí àánú àti ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba jù àwọn náà ni àwọn olùpẹ̀rùn alimuhadinun atuwalu nasi anaqan yawmal qiyamah àwọn olùpẹ̀rùn oore tó pọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ àmọ̀ pé ó wà ń bi kéèyàn jẹ́ ẹni tí ó mọ̀ pọ̀ ní mọ́sálásí ìmọ̀ náà lèèyàn fi máa ń ṣe kéwú náà lèèyàn máa ń ké débẹ̀ ìmọ̀ náà lèèyàn máa ń mọ̀ débẹ̀ tímèèyàn ò bá wá pọ̀ náà téèyàn bá láǹfààní láti wà nípò póun ó máa pè wọ́n tó bá ti ń béèrè lọ́wọ́ àwọn onímọ̀ yóò rí ṣe yóò sì jẹ́ oore fún un ànábì muhammad sallallahu alayhi wa ala wa sallam nínú hadith abdullahi ibn umar wọ́n ní ànábì sọ pé man adhana fintahi ashara sana ànábì ní ẹni ó bá pèrun fọdún méjìlá wájàbàtì láwùlì jannah ànábì ní irú ẹni yẹn àlìjẹ́nà ti dọ̀ràn yẹn fún tó bá pèrò fọdún méjìlá ànábì ò sọ wípé ẹni tó bá ṣe ìmọ̀ọ́mù fọdún méjìlá wájàbàtì láwùlì jannah ṣùgbọ́n ànábì sọ pé ẹni ó bá pèrò fọdún méjìlá wájàbàtì láwùlì jannah wàkútìbàtì láwù bìtàdínì ìfìkúlì yawmi sittuna hasanah ànábì ní gbogbo òun kọ̀ọ̀kan tí bá ń pè lójúmọ́ wọn ò máa kọ ọgọ́ta ẹ̀san fún fún odidi gbogbo ọdún méjìlá yẹn wàlíkùlì ikọ̀ ọmọ ti ń sàlàsùnà àsànà ikọ̀ ọmọ kọ̀ọ̀kan tó bá ṣe lójúmọ́ ànábì ní wọn ò máa kọ ẹ̀san ọgbọ̀n lẹ̀ fún so gbogbo oore yìí ládà yìí pátápátá ṣàìtàn ń jẹ́ ká gbàgbé ẹ̀ ṣàìtàn ò jẹ́ ká rí nàrí wọ́n á já sí ibi èyí tí wú wà òun ni ọ̀pọ̀lọpọ̀ àtàwọn tí wọ́n ń ṣe alákòóso mọ́ṣáláṣí nísìnyí tí wọ́n bá ń gbà yàn pé a fẹ́ ṣe interview fáwọn èèyàn nípa ìmọ̀ọ́mọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kò ní lọ pẹ̀lú ẹ̀ pé ẹni tó bá fẹ́ jẹ́ imam kó apply ẹni tó bá fẹ́ jẹ́ mohavid kó apply ọ̀wọ́ yìí tí wọ́n máa gbé jáde náà ni pé àwa bìkítà mọ́ lórí ipò oríire ààyè tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tó fi oore tó pọ̀ sí i ibi tí ewu wá wà òun lọ̀pọ̀lọpọ̀ dojúkọ. Ànábì Muhammad sallam ni inna la nuwalli hadha al-amr man sa'alahu wala man harasa alayhi. Ànábì ní àlámọ̀rí jíjẹ́ aṣíwájú yìí àlámọ̀rí fífèèyàn já síwájú yìí ànábì ní àní fẹ́ni kankan tó bá béèrè ẹ̀ àbí ẹni tá a bá kẹ́fín wípé ó ń sojú kòkòrò wípé òun fẹ́ gbà. Ikhwatuna fil iman ẹ̀ ń jẹ́ kán kálukú wa ká wo àmọ́sálásí wa ṣé bá a ṣe mọ̀ pé lágbájá lè mọ̀ ṣé bẹ́ẹ̀ náà la ṣe mọ̀ wípé tàmọ̀dùn òní mohavin kò dẹ̀ rí bẹ́ẹ̀ lánàá láwọn mọ́sálásí tó ń kálukú wa dàgbà sí a máa mọ imam bẹ́ẹ̀ la sì máa mọ mohavin gbogbo wọn tó lọ́wọ́ bá fún lórí ọ̀fẹ́ láti kọ́ mọ́sálásí ojúṣe rẹ tó bá mọ̀ pé o fẹ́ fáwọn tí wọ́n mọ̀ sí àǹfààní fún àlèwọ́ mọ̀ síbẹ̀ ẹ wá ìmọ̀ọ̀mù tó nímọ̀ tó bẹ̀rù ọlọ́run síbẹ̀ ẹ wá olùpẹ̀rún síbẹ̀ nítorí pé pẹ̀lú àwọn méjèèjì yìí inú mọ́sálásí ò fi mọ̀ jẹ́ mọ́sálásí bìnáwó lè masjid kákan kọ́ mọ́sálásí kalẹ̀ kò tó ìmọ̀rọ̀tòlù masjid ìmọ̀rọ̀tòlù masjid òun ni kákọ́ mọ́sálásí kalẹ̀ kó jẹ́ pé gbogbo ohun tó yẹ kó máa lọ ní masjid òun náà ni yóò máa lọ bẹ́ẹ̀ tàbá Muhammad sallallahu alayhi wa sallam ní Madina àti pé gbogbo activities kódà bí èèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ nínú mọ́sídìdù nàbáwí tí ó gba dìgírì tí ó gba masters èyí ó ṣe ní mọ́sálásí yẹn tí ò mọ halkọ ìlúmúyà ti sheik lágbájá ti sheik fulan ti sheik lágbájá tó ń kálukú wọn tó ń lọ nínú mọ́sídìdù nàbáwí so eléyìí ó yẹ káwa náà ká gbìyànjú ká dá padà sáwùjọ wa gbogbo àwa tẹ́ pé ẹ̀sìn gangan ló fẹ́ wù wá ládàá la fẹ́ gbà a ò wá orúkọ̀ a ò a ò wá òkìkí nínú ibi tá a lè rọra dúró sí tí ó jẹ́ kálíkìyàmọ̀ kó rọrùn tí ó jẹ́ kó kó ṣúọ̀ fún wa nínú ibẹ̀ òun náà ni ká gbìyànjú ká léra wa kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò mọ̀ pẹ̀rùn ẹ̀rí téèyàn bá jẹ́ alápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run kódà káyé kan lábùkù ayé ò tiẹ̀ lè kan lábùkù gẹ́gẹ́ bí hadithi tá a kà lánàá pé tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ irú kan ọlọ́wọ́n bó pe Jibril ní ọ̀hìnbó fìlà ìtọ́lọ́wọ́n bó fi yọ́nú sí wa òun náà la máa ṣe torí ẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi sọ nínú hadithi yẹn pé ẹni ó bá pè wọn fọdún méjìlá wajabat lahu al-jannah anabi ní àlìjánná rẹ̀ téèyàn bá pè wọn fọdún méjìlá anabi ní àlìjánná ó di ọ̀ranyàn fún sìn irun ẹ̀kọ́ kan tó bá ń pè lójúmọ́ ànábì ní kútìbátìlà ó ìyànìsí túnà hasana ẹ̀san ọgọ́ta ni wọ́n mọ̀ fún so mọ́sálásí wa tí ò sí ẹ pé tẹ́ pé ẹni tó bá kọ́kọ́ dé mọ́sálásí náà ò ní yóò pè run nínú iṣẹ́ táwọn èèyàn ṣe tí wọ́n sì sóríire ń bẹ̀ Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n ní ó kọ́ nítorí wọ́n fi sẹ́yìn ọkọ rẹ̀ pé al-Jawzi mọ́sídìdì kan ní mọ́sídìdì jáwọ́sí hídímọ̀ masalasi ni baba Ibn Qayyim máa ń ṣe yóò ṣàtúnṣe mọ́sálásì yóò pè òun yóò ṣe kọ́ ọmọ yóò ṣe gbogbo ẹ̀ òun náà fi mọ́ òun náà fi ṣe nísìbà rẹ̀ sára mọ́sálásì tí bàbá rẹ̀ mọ́ tó ṣe ẹ wá òun bọ́lá ṣe ṣe alámọ̀rí Ibn Qayyim gbogbo ṣùgbọ́n èèyàn lè máa ṣe mohadin ní mọ́sálásì kan kán sì sọ pé ààyè sílẹ̀ láti wá ṣèmọ̀ọ́mù ní mọ́sálásí kan tọ́lọ́n bá kádàrá èèyàn lè lọ kí wọ́n gbàyàn láàyè bẹ́ẹ̀ kí èèyàn jẹ́ ìmáàmù ṣùgbọ́n nínú tó ẹ̀ka máa agitéètì fún òun náà ní ipò eléyìí dẹ̀ ni ti ń kú láwùjọ wa ó ti ń kú nínú ẹ̀sìn nínú tó ẹ̀ka dá padà òun ni abiola ọba aláwọ kò jẹ́ pé àlẹ ajila yóò wù wájú lọ torí san eléyìí tá a fojú rí tọ́lọ́mọ bá fi kalẹ̀ dè wá lọ́wọ́ àlùkìyàmá ṣùgbọ́n mm. ṣàìtàn ó máa ń jẹ́ kó já sí wípé ẹ̀san tí ó wà kíákíá kíákíá òun ló máa ń pọ̀ jù tó máa ń wo oníkálukú ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ òun agitéètì pé yóò padà jẹ̀ mọ́mu ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ tó fi sílé kéwú eré tó ń sá náà ni pé kóun náà ní mọ́sálásí tí mo jẹ̀ mọ́mu eléyìí kò dáa tó gbígbà tá a ta orí tá a fi ra èrò òun ni ẹni tọ́lọ́run bá kádàrá pé yóò jẹ́ ìmáàmù yóò jẹ́ ṣùgbọ́n nínú tá a lè wọ́ọ̀kì fúnra wa tá a lè ṣe alápáǹtẹ̀tì ẹ̀ fúnra wa òun ni ká gbìyànjú ká jẹ oore àti àlùbáríkà tó wà níbi pípe irun àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tí ó ti ń rí dáadáa ṣe ọlọ́run kó mọ̀ jà kó mọ̀ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn gbogbo àwọn tá à ń gbìyànjú lọ́wọ́ ọlọ́run kó dàpọ̀ jọ kó jẹ́ káwa náà kárí dáadáa ṣe nínú abala eléyìí tá a wọ pé ká pe wàrà sákèésí sí láwùjọ wa ní mọ́sálásí wa àbí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó dàpọ̀ kó ṣe gbogbo ẹ̀ ní ọ̀rọ̀ fún wa kó dẹ̀ gba àwọn iṣẹ́ wa ìkó gbà fún wa. أقول ما تسمعون أستغفر لي ولكم من كل ذنب إنه هو الغفار والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حياكم الله جزاكم الله خيرا الله يبارك mi lọ́wọ́ ń sọ. Ìbéèrè àkọ́kọ́ òun náà ni wí pé um àwọn kan nígbà tí Ramadan bẹ̀rẹ̀, wọ́n bẹ̀rẹ̀ dáadáa, wọ́n ní starting. So but wọ́n notice pé bí Ramadan ṣe ń sún wájú bẹ́ẹ̀ náà ni iṣẹ́ olóore pọ̀. Ìmúra sí dáadáa yẹn ó ń bẹ̀rẹ̀ sí ní drop. Kí ni àpẹẹrẹ eléyìí? Kí ni túmọ̀ sí? Hayakumullah ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí ṣàìtàn kó ráàyè nínú iṣẹ́ ẹ̀sìn wa àti ìṣègbésí ayé wa lápapọ̀ eléyìí kò ń ṣe àlámọ̀ tó dáa pé Ànábì wa sallallahu alayhi wa sallam nígbà tó ń gbà níyànjú Ànábì ni man sama Ramadana imanan wa ihtisaban wa man qama Ramadana imanan wa ihtisaban Ànábì sọ pé ẹni tó bá gbà Ramadan mẹ́wàá alákọ̀ọ́kọ́ àbí ìlàjì alákọ̀ọ́kọ́ so Ramadan bíi àkùnmọ́lẹ̀ ha odidi ẹ̀ lànà bí Muhammad sallam olùgbàyà ló ń gbẹ wípé ká gbà á ká fi dìde lóru ká fi kírun tó bá wá já sí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ dáadáa àwa rí i pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ṣoṣo padà bá wọn kò sí nǹkan tó fà á wípé shaitan ó ti ráàyè lọ́dọ̀ wọn lọ kò kálukú kó chẹ́ẹ̀kì ara rẹ̀ fẹ́ni tó bá a ti mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà látijọ́ tala yìí ti dá ẹ lóbi já sí pé kì í ṣe gbogbo ẹni tó fẹ́ sin ọlọ́run náà ni wọ́n ń bẹ̀rẹ̀ Ramadan àwọn tí ọ̀nà ọlọ́run ọba sìn náà àwọn náà ò darapọ̀ mọ́ wa ọ̀pọ̀lọpọ̀ irú wọn yẹn òun ni irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí lẹ́yìn ọ̀rẹ́ yẹn ṣùgbọ́n gbogbo àwọn tá a bá dọ́lọ́run ọba mọ̀ jẹ́ pé a fẹ́ finú oṣù yìí a fẹ́ fi ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore èyí tó dáa jù òun ni pé ká má jẹ́ kí nǹkan báyìí kó kó àwa sínú ká má jẹ́ kó affect wa kó já sí pé ká máa bí ọlọ́run Allah subhanahu wa ta'ala pé bá a ṣe bẹ̀rẹ̀ yẹn ká tún ní ìparí tó dáa ju ní tá a fi bẹ̀rẹ̀ lọ kó lọ́n gbọ́n ṣàṣe bẹ́ẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kan wa ọlọ́wà làwọn àlọ́. naam jẹjẹ lọ ọlọpàá tó lọ àfihàn ilé sọ̀rọ̀ ní ìbéèrè ìbéèrè wípé ní mọ́sídà àwọn mọ́sálásí tí àwọn bàbá sí wà ń bẹ̀ tó yẹ pé kò sí àgbọ̀wé ká máa ọ̀rọ̀ ìwọ̀n tó yẹ pé táwọn bá ti lè ṣe ìwọ̀n níbẹ̀ táwọn dẹ̀ ṣe ọmọ ó ti dọ̀ràn ìgbà láti máa ọ̀rọ̀ ìwọ̀n lẹ́yìn ìlú Ǹjẹ́ irú ààyè báyìí séèyàn lè jẹ́ séèyàn lè um gbìyànjú àti ńbẹ̀? Hayakumullah. Naam Jazakumullahu khairan. Èyí témi ó sọ ni pé kò sí áíbù ńbẹ̀ níbẹ̀rẹ̀ torí pé téèyàn bá ń ṣàlàyé fún wọn a ní hájà sí ká máa rọ́ wọn. Kán má gbọ́, ọjọ́ kan náà kọ́ lódodo máa ń yéèyàn. Tó bá fọ́ọ̀sì èèyàn, èèyàn èèyàn ó wo mọ́síláhà tó wà ńbẹ̀ torí pé tó bá yá ní ìsìn gbogbo àwọn bàbá yìí nísìn wọn á kúrò tó bá já sí pé èmi àti ẹ bá kúrò tá a dúró ní mọ́sídìdì yẹn pẹ̀lú pé à ń ṣàlàyé fún wọn tá a bá kúrò ń bẹ̀ àwọn ọmọ mi ò wá wọn wé àwọn bàbá yìí náà ni wọ́n tán completely therefore ọjọ́ iwájú mọ́sídìdì yẹn náà kò sí hope fún ṣùgbọ́n tí wọ́n bá wà ń bẹ̀ tó ń ṣàlàyé bàbá ìrún tẹ́ ní ká mọ ọ̀rọ̀ ìgbà náà ń yín ká rí mọ́sálásí àti pé ànábì Muhammad salam salam ànábì òkè ṣe bẹ́ẹ̀ tá a bá kọ̀ǹtínú láti máa ṣe bó bá wà Allah subhanahu wa ta'ala yóò jẹ́ kí mi wọ́n gùn àwọn alápàdà dúró níjọ́ tó bá kàn wá èyí tó jẹ́ òdodo òun la máa ṣe nítorí wípé rírọ̀rùn kò bọ́ síbi tó lágbára pọ̀ tó káwa sọ pé a kọ̀ mọ́sálásí lẹ̀ fáwọn bàbá yìí gbìyànjú hajj rí pé bó ti yẹ pé bídíà tó ń ìdàn fíyà náà ni torí pé ájà ló máa ń jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ mú gbàgbé pé ọ̀rọ̀ òye wọn kò dẹ̀ sí nínú nǹkan tó já sí wípé ó ba ìrun jẹ́ ẹnu tá a kàn ṣe náà ni pé a ní yí sọ fún wọn pẹ̀lú àlàyé pẹ̀lú ohun tó lẹ́lẹ̀ àti sùúrù àti àhàdísà nípa Muhammad sàlámù káàdì ìmọ̀bẹ náà fún wọn náà àwa náà ti pass àwọn stages báyìí rí tó yẹ pé bá a ṣe ń gbìyànjú láti sọ fún àwọn bàbá àṣeéṣe nǹkan tí wọ́n fẹ́ irú ìgbà yẹn náà nísìnyí nínú tí wọn ò mọ gbólóhùn rabbana wa lakal hamdu ọ̀nà mẹ́rin lèèyàn lè gbà so nígbà náà táwa bá ṣe kàn ọmọ àárọ̀ rabbana lakal hamdu lakal hamdu rabbana wa lakal hamdu gbogbo ẹ̀ la mọ̀ sọ. so títí títí nígbà tó di wípé ààyè gbà wá a ṣe nǹkan tó jẹ́ pé ó ṣe déédéé sunnah ní Muhammad kẹ̀kẹ́ so kọ́lọ̀ bá lásán àgbà ó ṣàánú wa pẹ̀lú àwọn bàbá tí wọ́n ṣẹ́kù láyé ó sì jẹ́ kí wọ́n rí dáadáa ṣe Allahu ala wa ala. Naam, shukran jazilan, jazakumullahu khairan. Kí ọlọ́ba ti wá àti tó ti lọ. Bẹ̀rẹ̀ lára tó wà ó náà ni pé kí ẹ bá wa tún tọ́ọ̀chì àwọn àwọn ẹ̀kọ́ èyí tó gbọ́dọ̀ wà fún al-mu'adhdhin ibi ó má jẹ́ pé ẹ tó ní màtẹ̀ tí ò ní mà tó mọ̀ ọ̀rọ̀ náà ni mo sáré sí ti pípé wọn